اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه ومن اتبع بدعوته واستنى بسنته الى يوم الدين اما بعد السلام عليكم ورحمه الله وبركاته lẹ́yìn tí a ti ra wa ní kíkí kíkí lórí jùlọ ní kíkí tí ẹ̀dá òsì ti ra wa ní lọ́nà ìyáàmà kíkí tí ó máa tọ́ka sí pé ọba tó dá wa kíkí ẹ náà ní gbogbo èrò ọmọ àṣìṣẹ́ náà kò ní àbàtà kíra wọn abẹ abàtẹ́lẹ̀ yà kúrẹ́ ọba tó fẹ́ wà kúrò èyí tó jẹ́ kí a máa bẹ ní ìgbàgbọ́ tuntun mọ́tà tó wá ní ọmọ àṣìṣẹ́ náà kó láti ní ìrẹ̀ lọ. abọ́wọ́ àdẹ́kọ́ kí alẹ́kọ́ fàdàbọ̀ mohammed àwọn ará lè àwọn sàhábà tó gbòdìgbò tó pọ̀ nínú ìgbàlejò àbùkùdé àtẹ̀ kí aláàbò tó mọ́ wúrà eléyìí tí ọba dada ti ń lóore agbára rẹ̀ àti bó ṣe bẹ̀rẹ̀ olùwà lójókòó ní súnmọ́ tẹ̀lé mọ́lìkì àlùmọ́lìkù nípa ìdíkàpá ọlá ọmọ mi kò ní ṣe wàyí ti mọ́lìkà wọ́n mẹ́yàṣá ẹni tó bá tọ́wọ́ fẹ́ nínú ẹ̀dá rẹ̀ lọ́wọ́ ọba aláàmọ́dálọ́lá àtẹ gbogbo ọlá tí ó bá dá wa láyé mọ́lìkù lápò tó bẹ̀rẹ̀ lọ pẹ̀lú pé ó kú ọwọ́ sínú àtẹ́nà onílẹ̀ làkúta tí wọ́n ti wọ́n. níbi tí a ká tẹ̀síre lóòótọ́ ló ń kùnrin òun náà ní àyà twenty three ibẹ̀ láti gbé nígbà tí Allah subhanahu wa ta'ala ń dá wa padà láti fi wá ìbéèrè yẹn ìṣe pípọ̀ mọ́ ìbéèrè tẹ̀kírí ní kálí ìtàkùn kò sẹ́lómi àpò pé ló dání olúwa àṣìṣe àpò. ọba tó dá wa àyíká àti látara àtẹ́ṣà lẹ́ṣà ní kéyìn fabricate nǹkan o que ẹ̀sìn wọ́n ṣe fabricate wa tí wọ́n tò wá jọ babalẹ̀ ẹ̀ fabricate kan owó rọ ìyẹn tó pàṣẹ bí egun ti wọnú ẹran ẹran ti wọnú egun ti sáfẹ́ gbára rẹ̀ wọ́n ti àjáde ló lọ́mọ́ra wọn àṣà àpò ẹni ó fabricate wa yẹn òun náà lọ́wọ́ ń gbé ká sí wájà alẹ̀ kò wá fabricate wa bọ̀rọ̀ jìbì kákàmọ́ ẹ̀bẹ̀ bá àṣà àpò jà alẹ̀ lẹ́kùn sàmà ó fún wa ní gbígbọ́ wẹ́l àìsàn ó fún wa ní ojú ìrìnà wẹ́l àpò ìdá ó fún wa ní ọkàn àbí ọpọlọ láti lọ lórí. ó kéré nínú àwọn ẹ̀ka tí wọ́n máa lé sí pẹ́ orí kọ́mọ̀ ọba aláàbáṣe fún wa abẹ àtẹlẹ àtẹlẹ sọ́tà àlékún orí wa bí àlékún pẹ́ ìwálẹ́rú tí ó lè mú orí torí pé dára sọ́dọ̀ ọba aláàbò fún wa èkó ìgbàlú ìwẹ̀ mẹ́rin ní ẹ̀jẹ̀ máa ṣubú rẹ̀ fún wa kájú òṣìṣẹ́ ọ̀ṣọ́rẹ́ wọn àbí òṣèré fún un kó wá òṣèré sọ́tà àti ìlú ló ti yẹ níjọba wáyé kàrá bá a gbọ́ èrò sí làbàtà kankan àmọ́ ti ti fa kéde ẹ lórí tó ìpadà sọ́dọ̀ ọlọ́wọ́ lè má kó ní ojú àyíká àkún oṣù wa bẹ́ẹ̀ wájà ayẹyẹ ó fún wa létí àwọn àpẹẹrẹ ọpọlọ tàbí ọkàn láti máa ronú ọ̀lẹ́ ìdàgbà ìṣòro ó kéré nínú ẹrù tí wọ́n bẹ̀rẹ̀ pé àwọn ẹrù jẹ́ ìkó ló máa jẹ́ bí òjò ọpọlọ. Olúwa ti ẹni tó sọ pé ẹni bá ti kẹ́ ẹjọ́ tó fún yìí. Bàbá àkùnrin ìlú àrùn, bá ti sọ fún wa, nàṣẹ́rọ̀ fún ti àbùdó ìlú àrùn.

kílẹ̀ lọ́wọ́ ìṣe lórí áìláńdì yìí wáyé tẹ́ ẹ̀mọ́ ẹgbọ́n ní síbẹ̀ síbẹ̀ ọwọ́ lọ ń gbé àjò zara àgùn olóta wọn bẹ̀ zara àkọsílà ó gbó kó wọn bẹ̀ tẹ́lí ọlá kọ́ńdó kó wọn bẹ̀ ní òjò owó lọ́wọ́ báwọn ó kó bẹ̀ tẹ́lá wò ó súnmọ́ wa àwọn tó ń gbé etí ọ̀fà àbí ń gbé láàrin ọ̀fà ẹ̀kọ́ wọn do àwọn yaba ti sọ pé tí o bá yẹ kó ní ìjọba bẹ kó wọn kó bẹ kí ẹni kó bẹ ẹ yìí kó wá lé sí ọ̀sà lóko gọ́ọ̀mẹ̀ntì àwọn bá ń gbé ní ọ̀sà sọ̀rọ̀ àpò kiri àpò ó táwọn ọ̀sà sórí asálẹ̀ tẹ́ bá ti kó lókè báyìí lè ṣe ẹni lọ sí jẹ́ pàdé ní sọ̀rọ̀ àpò kiri àpò ó táwọn ọ̀kan ó táwọn àti tó bẹ́ẹ̀ tà sí. ó ti wá tà wá sí different location ẹ̀ sẹ́kiri different location wọ́n wá ilé yìí bá a ṣe wò lè kọ́ tó àwọn kan gbórí òkè àwọn kan gbé sálẹ̀ òkè bẹ́ẹ̀ bá gbé bàdà yóò wáyé pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé sálẹ̀ pápátì lẹ́mọ̀ lókè pápátì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé olù lẹ́mọ̀ lé sálẹ̀ olù gbé bàdà kan náà. bí kálukú ṣe ń gbé different location yẹn wá ilé yìí kò sàrò tó bá ti gbàgbé sí àwọn ọ̀dọ́ rẹ̀ ní gbogbo òde ìyẹn pẹ̀lú agbára tó ti pín ìṣe tí gbogbo wa fi hàn dìsẹ́mbà bá ẹ wa kálukú wa ó pọ̀ mọ́ kójọ bọ̀ níbi tó bá ti gbé wa dìde á kójọ á lọ ara wa sọ́dọ̀ ọba tó bá wa á ní lọ kójọ sọ́dọ̀ o torí pé ìjọ yẹn ó yẹ ká láwọn ọ̀sẹ̀ tó ara làwa o àwọn onílọ kójọ sí ara làwa o rárá gbogbo wa kò gbogbo alọ́pọ̀lọ́ sí kò áwùn máṣá gbọ́nàpẹ̀lú áwùn máṣá omi ilẹ̀ kójọ ilẹ̀ tọ́bọ̀ ọmọ ó ti kó gbogbo wa lọ haúsá ibo léèrè sábà kànúrì gbogbo alọ́pọ̀lọ́ sílẹ̀ lórí ilẹ̀ tọ́bọ̀ abẹ́lá pàṣẹ bẹ́ẹ̀ làwọn ará ẹ̀ṣẹ̀ ó wà ará ọ̀ṣunlẹ̀ ó wà tó ti ará ẹ̀ṣẹ̀ ó wà ará China gbogbo ó wà kójọ sórí ilẹ̀ yìí. wọ́n yára wọ́n yára Allah subhanahu wa ta'ala nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tí máa ń sọ wípé àwọn ìwé lọ kó jọ ló ti lé wọn àdúrí ó wà lójú ọ̀la nígbà tó ṣe láàpò jọ àápàdé mẹ́ta ajẹ́pẹ̀yẹ kúlú náà ẹ̀ tùbídìí lè sùn márùn wọn tàjọ́ tó kátó bí Ànábì làwọn èèyàn wo la fẹ́ wò bá kò lọ ìyẹn ni pé wọ́n fẹ́ mọ tààyè ìgbésà yìí nígbà wo kẹ́ pàtó ó lọ gba sọ twenty tí ó jẹ àti thirty kiri. ìyẹn pé ìwọ kọ bàbá àtòjọ ìwọ ọlọpọlọ kọkọ sọ àwọn àtẹ̀jù tó ṣáájú mọ̀ sọ pé ìgbà wo la yóò parẹ́ ìgbà wo la lọ kó jọ nǹkan kò sọ nìyí tó bá jẹ́ pé olóòtú ti ọba rẹ̀ làwọn dá wọn lóhùn. Olùyẹ̀ fún wa èrè oṣù ọlọ́run ìyẹn ti pé kú làwọn sọ fún wa ìnábàlẹ̀ ẹ̀mú ìmọ̀ àsìkò yẹn bìbà yìí wọ́n fi tààjì specifically ìmọ̀ ọgbọ́n wo ni ó jẹ́ sequence ni àti thirty àti forty bóyá forty o ò ní bóyá thirty one one ní bóyá twenty ninety six ní ṣe àlọ́ pé twenty five àti ìlú lọ ní. Ṣé ẹ̀mọ̀ yìí tí lórílẹ̀-èdè wa yé èdè fún mi? Àwọn olóṣèlú ti fún àwọn twenty thirty kalẹ̀. Twenty kiri twenty thirty. Wọ́n fún àwọn rẹ̀. Wọ́n má lè fẹ́ twenty thirty wọ́n fún àwọn ẹgbẹ́ àgbà ìwà ìjáwọ́ òde. Ìyẹn làwọn ètò yìí máa fẹ́ kí káwọn àtẹ́jú ọlọ́run lágbára. Ike ẹ̀sọ́ ìjọ́wò kan lóde, náà ti kékeré. Ọba Adáda ti dá wọn lórí, ìmọ̀mọ̀ ìmọ̀ pàápàá àgbà owó gẹ́gẹ́ bí tàǹtì ládàáyà yìí lọ́dọ̀ ọlọ́run ìgbà ló wà. láyà ìlànà á èyí náà lọ́ba lọ́ba ní kọ́ni bẹ́ẹ̀ sọ́dọ̀ tó lè máa ó ní ìlànà ìgbà òru ọ̀tọ̀ rẹ̀ nìkan ló kò sí lọ́bẹ̀ ẹlòmíì. a sì máa ìgbà wo lò lórọ̀. tó ń tọ́lọ́pọ̀ ọlọ́run kí ni personality kí ni wo lọ́mọ tó wà láàbò yúgbó ni ó lè fi ẹ̀rọ lọ́sẹ̀ lọ́sẹ̀. wọ́n tẹ̀lé ní ẹ̀mí kò sí máa tí ó ṣe lọ́la ní tí ó ṣe yà láwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba tó máa bá. wọ́n tẹ̀lé ní àwọn ọmọ ìyá ilẹ̀ tẹ́lẹ̀ àti ilé bá kù sí àmọ́. Ẹni wo ni mo wà ní Márùsẹ̀ ọ̀nà ọmọ ló wà? Wọ́n ti lọ sí Amẹ́ríkà ò sí ọ̀pá Amẹ́ríkà ló wà. Ìlú wa máa ń rin àdúgbò àtàlókè bí báyìí pé bẹ́ẹ̀ ní ìbò kúkàlẹ̀. Tó ti ìbò kúkàlẹ̀ ìbò ti ṣeré tó kúkú lọ síbẹ̀. Ẹ̀sìn ìbò ti wá. Bá a ti mú ìbò ti kúkàlẹ̀ ọba dada ni wọ́n fi ní mọ́kù ní àdébọ́dọ́ fẹ̀fẹ̀ wọ́n máa tẹ́lẹ̀ ní ìlẹ́kùn àti ayé àpò ìtẹ̀kùn ẹ̀mí kan láyé òde sọ pé tó wọ́n tẹ̀sí ni ẹ má jẹ́ kí sẹ̀dẹ́ àbálòrò fún òní lọ́wọ́ náà ó lè débẹ́ lọ́dọ̀ yóò kù nígbà tó bá fáwọn èèyàn tó bá wọ́n kú ojú sàgbẹ̀ torí pé tọ́lọ́ ló ń tẹ̀sí ni ìmọ̀ wo ló gbé wa lọ bẹ̀ òun náà ni ìmọ̀ ìjọ́wò làlùkìá mà ìjọ́wò ni ó jẹ́ ó lé ní ìsàmọ́lé ẹ̀dínmù pàápàá rẹ̀ ìmọ̀ rẹ̀ ìgbà wo ni fún yóò ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́ pàdé ìdọ̀gbọ́ wà ìlànà wà ìlànà èyí òun àti tó ní rẹ̀ ni pé yóò ọlọ́run fi wá sí òun ni kí wọ́n sálà kí wọ́n fi wá lọ kí wọ́n pàṣẹ ètò àtúntò yẹn bọ̀. Bàbá mi ká àwọn ìgbà tó ń fi ìfà tó ní kọjọ́ ẹ̀ bá tó máa à táwa àpẹẹrẹ táwa ẹ̀kọ́ ọlọ́run sọ tó bá ti tó máa tí a lè ní àtòjú tí a tòjú wo tàbí ẹ̀ka faru ìyẹn ni pé ìbànújẹ́ yóò kan àwọn aláìsàdéjọ́ yẹn tí a ti látara bá àtòjú inú ìbànújẹ́ òkòrí ẹ̀jẹ̀ wọn ojú wà ní fèrè. وقيل هذا الذي كنتم به تدعون àwọn olùgbàgbọ́ òdodo àwọn mọ̀lẹ́kọ̀ wà sọ pé kí làhàbà wọn ni ọjọ́ alẹ́ ní kóńtùn bì í tàdàrún ọjọ́ bẹ́ẹ̀ pé ìbéèrè ló ti béèrè ó yà sẹ́mi pé àìmọ̀ ìwà ní pamọ́ torí bá a gbọ́dọ̀ bá kọ́jọ́ ló ti bẹ̀rẹ̀ láàbù. قل أرأيتم من أهل ó lè àwọn ẹ̀yìn ẹ̀ máa bẹ́ẹ̀ máa rí abẹ́rẹ́ ẹ̀yìn ààlẹ́ kẹ̀sì ọ̀gbọ́n tọ́lọ̀ bá ní kí òwò kò lórí rẹ̀ bàbá wà má mà ìyà àtàwọn tí wọ́n bẹ pẹ̀lú mi áwọ̀ ọ̀rọ̀ ìrànlá a lè fi pé wọ́n àrọ̀ ẹ̀yìn tó ń fi ààlẹ́ kẹ̀sì ọ̀gbọ́n tọ́lọ̀ bá kọ́dà kó fẹ́ fi àjẹmí òun àmẹ́bí wà má mà ìyà àbó fẹ́ẹ́ ó fẹ́ kóun papọ̀ ìlú àwọn tó wá pẹ̀lú òun a ó rọ ẹ̀sìn rẹ̀ náà tàbótì ẹ̀dùn láti kẹ́hùn. ó yà á. tó bá ṣe báyẹn tó tó oníkàpá rẹ̀ ẹ̀wọ̀ àmẹ́lì ọba dàda ń kọ́ lẹ́kọ̀ọ́ pé ọlọ́run nìkan ló lè ṣe bó ṣe fẹ́ lórí ẹrú rẹ̀ àmọ́ bàbá mi bí ìròyìn kàbíyèsí ta lẹ́ni tí ó là kèdè tani ó là á. Méjì ìyá ẹlẹ́sẹ̀ ilé ìrùbá ló fẹ́ la pèsè níjọ́ ẹ̀. Olùkọ́kọ́ èrè àgbẹ̀kọ̀ Mùhàmmad, ẹni tó lè lánìí ẹni tó lè dání kó wà wà náà kó náà lọ́ba jíjá yé ámánàbì yìí àwọn nígbàgbọ́ sí i ó lẹ́nu táwọn yẹn lè fi pé àwọn ìròyìn nígbàgbọ́ lórí pé ẹni tó lè làwọn ọlọ́run kan ní torí pé àwọn yẹn nígbàgbọ́ nínú nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́ ìyẹn tó pẹ̀ pé tí ìnira bá fẹ́ dé tí ìdẹ̀rẹ́ ọ̀bà dé ẹni tí kápá gbogbo rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ sáré sọ pé ọba tó dá wa ní tọ́jú wa olùkọ́ lè ṣe. Amọ́nàbì yìí, a tún wá nígbàgbọ́ lórí ìlú òkè rẹ̀. Wà á lẹ́sìn táwa sí Adina, àwa ní èdè mi, àmì ìgbìyànjú mi, ọjà tó ọ̀dọ́ rẹ̀ tẹ̀lé agbára lé tẹ̀lé bá wọn. Àìdí pé ìyàtọ̀ wà láàrin Ismail àti àtàwọn gbòòlù ìgbára lọ́lọ́.

wàtàtà ìlànà ó lè padà bọ̀ wá mẹ́. Báyọ̀ mo wà bí ìlọ́lá rẹ̀ pé nígbà táàbù kọ̀ọ̀kan bá dé balẹ̀ ní ti jẹ lójú ọ̀nà àná àbábàmọ̀ òní yìí. àbáhà máa òkú gáwọ́rọ́ omi táàmù ẹ̀ máa òkú omi táàmù ẹ̀yìn àbáhà máa òkú gáwọ́rọ́ tó bá gbẹ lábẹ́rẹ̀ tí ò dé kékeré tí ò dé tàbí ó lọ sí ice block ìkẹ́lá ìgbà gbogbo ẹ̀ gbọ́gbọ́ tó bá gbé blọọkù làbá jẹ bóyá ó yóò ṣe kí wọn á tó ẹ̀jẹ̀ gá onílé kúrò lára di lọ́ba aláàbí ní kún àrà yìí ti sọ fún wa in àtúbà àmà òkun gáwọ́rá tó mi ní bá ti tí ò dé mo mọ́ tí ó tàn. Yàtí kan ìmáyé ta ló lè mú mi dúpẹ́ wá? máa ìrìnà bí omi tí pàtà ní òmùwá ẹ wà padà ẹ wà rí pé ìgbẹ̀yìn ẹ ó padà ní òmùwá wàmọ yà tí omi máa ìrìnà bí ẹ wà ní sàbáàrọ gàlẹ ìyẹn ti ìmúlẹ rọ́bà la omi kan tó tó ní kápá gbogbo mẹ́fìlì ó wà lọ́wọ́ ẹ̀ wá wá àti kó mi sàn àti kó mọ́ sàn ọwọ́ ẹ̀nìkan ìyẹn ti fi wúlùkì ọwọ́ ẹ̀nìkan ló wà. tàbí kẹ́kọ̀ọ́ pé wúlùkù wà wà ọba àjọkẹ́ ayé nìkan ni ámánná ẹgbẹ́ ìlà palaba ọ̀ àwa nígbà àkọ́kọ́ nìkan ló lè ṣe. amọ̀sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́mọdé àti tí ò ní gbọ́mù kátà wa. ntọ́ lè ìyàtọ̀ àti fún kàlí àtọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ tí o lè gbọ́ bùkátà yẹn lè ní sùn ẹni tí o bá lè jẹ wọ́n lẹ́nu tí o lè ṣèkìní kẹ̀yìn alákàrà ẹni tí o lọ́wọ́ lọ́wọ́ ìṣèkìní pọ̀mọ́ alákàrà kẹ́yìn o tó bẹ́ẹ̀ jẹ́ bàbá ọmọ wọn ò ní tó lè fẹ́ sojúṣe rẹ̀ tí o bá lè àjọlówó wa yóò ṣe adẹ́lẹ̀ wa adẹ́lẹ̀ wa gbogbo tẹ́lẹ̀ ọmọ ọ̀gbìn náà tàbí olùdó ọlọ́run kẹsì ló lè ṣe ó ní wà wà. sọpẹ́ ẹni tó lè gbà wa tó lè sọ sí ìrírí wa ó wà wà. ó lọ máa fi tọ́jú ayé tó fèrè kankan sí. áádáàbì àtúwá nígbàgbọ́ pé àlọ́ òní kẹnu wà alẹ́ ìtàwà ìjálẹ̀ náà. àwa tó gbọ́ra lẹ́nu orí fíìmù tò ní ẹgbẹ́ ilé ààbìyí aṣọ ìlú òṣù àkídàtì tàwùsí eléyìí ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ ìbọ̀lọ́ lọ́kàtúndó àbí aláàbò ọ̀hánà wa tà alákòjọ fún ọba ìlú tiwa ẹ ìrìnàṣí àtàwọn ẹ jẹ́ ká dúró lórí ìgbẹ́ ìlúwàtò ìfọyì pẹ̀pẹ̀lú ìyọ̀tọ̀ lọ́la àátẹ̀síwájú pẹ̀lú súrátọ̀ ìfọlá kílàdé súrátọ̀ ìfọlá láti kúra ìdí pẹ̀lú ìyọ̀tọ̀ lọ́la abẹ abáfọ akọkọ àyùjọ bẹ́ẹ̀ la fún kọrọ gáfárà pé apẹlẹ àwọn aláyè lánàá àti ìjẹta àwọn òbí kan àti kejì abẹnú àkókò àwọn bá wà lánàá àwọn bá wà jẹta àwọn bá bá lọ́la ládàá wọ́n mọ̀tà lọ pé ó kù sí i ẹ má jà kó dúró àwọn èèyàn bí bàbá wọ twenty àwọn èèyàn ọlọ́run tẹ̀sí àti ìdájọ́ yìí lọ ẹ bá dà máa ti ìgbó ìgbó lọ́dún kí bàrà wí ìmọ̀ tẹ̀sí sábà mú bàwẹ̀ lọ ẹ má jà ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ ká rí pé à ń tẹ̀síwájú ní iṣẹ́ yẹn ká máa gbà fún rè ìyẹn ni pé ìkún ìtẹ̀síwájú nípa ìpinnu wa láti mọ́tò láti rè ní òrè mo lè ṣàdúrà káàkiri kọ́ wa tá a bá fẹ́ ṣe kíkọ́ ìfún wọn ní kíni kúrò wà lọ àwọn òbí ṣe òwò ìjọba ìjọba ìjọba a máa tọrọ jíjọ fún ọ fún wa kẹ ara wa ẹ ní wa kó bàbá tó tó lórí ẹ nígbà tó àyẹ Allahumma àìní aláàbìyèkà wà ṣùkùrìkà wà ọ̀sùnmí ìgbà Allahumma ìrẹ̀ ọlọ́run àìní ìrànlélọ́wọ́ aláàbìyèkà kí ló máa ṣe ìtọ́sí rẹ wà ṣùkùrìkà kí ló máa gbé lórí tó wà ọ̀sùnmí ìrànlélọ́wọ́ kí n bẹ̀rẹ̀ ìtọ́sí rẹ tí òní ní ti kò kó sí nínú àdó àkọsà akọni àtẹ̀lẹ̀ kọ́ mọ̀háàzù ọmọ ẹ̀dá bá ti pépé kọ́ ẹ ládùú àtọ̀kọ́ ọ̀sẹ̀ lẹ́yìn ẹ̀rọ abẹ́ ọ̀wọ́ bàtà lẹ́ fún wa. aláwọ̀ àyìnà àlà zikirika wà ṣukurika wà ọ̀sùnkìlá subahana kala tó hàbí aṣáná láàyè láàyè náà ń tà sọ̀rọ̀